والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم كيف سواجه من تشير سورة النور من الله آيات

ní ìjọ àtọ̀rọ̀ ń pa tó ní ṣe pẹ̀lú àìtọ́jú ìmọ̀ lẹ ẹ̀kọ́ ìsìnlẹ́mọ́nà láì rẹ̀ lórí àpamọ́dájọ́ tọrọ mọ́ ni ló jẹ́ tẹ̀tẹ̀ mọ́ ìparí fún kí sọ́tún tìfù àbí ṣáájú sọ́tún tìfù ìṣẹ̀lẹ̀ ìlérò tó lè mú ya wa a ìṣẹ̀ ọ̀dọ́ ẹ̀rọ àlùkà. Orí èyí, a tún abọ́ sí ìdájọ́ mi. Ní ìtàgé fún orúkọ nínú àwọn àdáàbò ìtìtìmọ̀ àìyà ní àwọn social etiquette pépé láwùjọ láàfin náà bára wa. oríṣiríṣi òfin ló wà nínú oríṣiríṣi ìdájọ́ ló wà nínú àkábù ní ìbàdá wọn àmì báyìí ṣe bọ́ ẹnu mọ̀mọ́lá bá ṣe tàkàrà lórí ara wọn àkọ́kù àdìsọ́kùn wọn àdá àwọn oríṣiríṣi àdá ìgbésí bàbá ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan ìrìn yóò jẹ́ kí gbèsè ayé wa jà lẹ́yìn àwọn wọn solúṣàn fáwọn ìtẹ̀kẹ́ tó gbé rẹ̀ láwùjọ solúṣàn gbà ní lọ́rọ̀ ìgbà pé a fi ẹ̀fẹ́ lè anú pa ṣàpálàpá bẹ́ẹ̀ ló ṣe àwọn nǹkan tó lẹ́ tó bá lo ìdájọ́ ìsìlámù ní tó yẹ kó pé ìjọ ọ̀gbẹ̀lẹ̀ ni tí ò tún táwọn yọ bàbá sí ṣùgbọ́n láwùjọ agbọ́dá ayọ̀ ìdí sí àbí torí pé solúṣẹ́ ní ìlànà máa fún ìṣẹ̀lẹ̀ láwùjọ ara fún ìṣẹ̀lẹ̀ ní ìgbọ́n kò tó ìní wa bẹ̀rẹ̀ ló solúṣẹ́ táwọn máa fún kìí sáré ọ̀rọ̀ wákàtà yẹ pé a tún fi ìgbẹ́ àfihàn ìtọ́jú wọn wọ́n sì ìní ààrẹ ìgbọ́n kò tó ìní ìgbẹ́ ààrẹ tó lẹ́yìn náà àwọn tó àwọn ẹ̀kọ́ tí Kùránì kọ́ wa sábà ń lò ó yẹ ká mọ̀ wá sí ṣe àlọ́dà tó dà ní òtún tó bá ní owó ẹ̀sìn ìjà mí gan ẹlòmíì kiri ní mọ̀ lọ́gbà ṣe ẹ̀kọ́ bá ṣe ń dára wa lò ẹ̀kọ́ bá ṣe bọ́ba tó dára ẹ̀kọ́ bá ṣe wa ta torí pé àìsàn gbàdánù ló ń gbèsò bẹ̀rẹ̀ nítorí tó náà ti bẹ̀rẹ̀ ní kókó wà tó ṣe àyè òní dáwà tọ́wá tó wá dáwà yẹn àbí tó bá tó ọ̀pọ̀ láwọn èèyàn òfin kan ó di àwọn ẹ̀kọ́ tó wà tẹ́sí máa

ní ẹ̀yìn tẹ́ gbàgbọ́ yá ayé àlẹ́gbẹ́ àmì ẹ̀yìn tẹ́ gbàgbọ́. láàtọ́ tó kò ní ìgbòho dání tẹ̀mọ́ wọlé kẹ́ ọlọ́run bí wàá fún adé náà fífi yá kí ànáyé níbi tí tí ń kọ̀ fún wa nígbà tí kí tọ́ bá ṣẹlẹ̀ tó bá gbé ìtawà mẹ́kàrà ìdájọ́ ìtẹ̀yìn àjẹ́ àwọn àìsí gbogbo tẹ̀lé wọlé kan gbogbo ilé ẹlòmílẹ̀ ilé bàbá yẹn ti bẹ̀rẹ̀ ní bàbá tó wọlé kan àti ilé bàbá mi kàtílé ẹgbẹ́ tẹ̀lé wọlé kan rẹ́rọ́bù yìí ti fún tí ìbá ti ṣe pẹ́yìn lẹ́nu حتى تستعملوا وتصلوا على أهلها. تجد فيه بين lẹ́sìn kí àwọn tó wà ní ọmọkẹ́ tó wọ́n bẹ̀rẹ̀. òfin ọlọ́run wà lórí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àárín ẹ̀tọ́ tó ní ọ̀pọ̀ gbogbo lọ́wọ́ tó ní oṣù rẹ̀ ètò wa tó gbèsè ayé wa ṣe ara rẹ̀ náà lè ọ̀rọ̀ lọ́gbẹ̀rẹ̀ wọlé títí tẹ ìsábà ní tẹ̀sí gàrẹ́gà lọ́dọ̀ ara rẹ̀. Yọ́rọ̀ fún ìṣẹ́lẹ̀ ìrọ̀lẹ́kùn làálàkùn bàbá kàrò ilé ní orí fún ilé ní orí àfẹ́. Tágbàyọ̀ ya pàtẹ́lẹ̀ kàtàlá mọ̀ sáwọn ará ní orí. Yẹ́mọ̀ tààrí ní kọ́ sálámà tani ó sàlámà ẹ̀tọ́ fẹ́ wọ́n tàbá gbogbo ìdè kẹsí ní ẹ̀kọ́ tó sì tọrọ ní sọlá àlékún sọlá àlékún tó gbé ti wá gbogbo ìlú dábàá sọlá àlékún sọ̀rọ̀ tó wà nínú ìbàdàn ẹ̀dọ́ náà dèbò ní à àti sálámà ẹ̀dá wọn tí wọ́n lọ sálámà ní. tí wọ́n lọ sálámà ní. èrè tó pọ̀ gẹ́gẹ́ bí àbí kò ní á gbé ẹgbẹ́ ẹgbẹ́ sí pẹ̀lú gbé fún ìdí nìkan tó ń jẹ́ nìkan ti sẹ́tẹ̀ sílẹ̀ torí eyín nìta torí bẹ́ẹ̀lì tá ìfúnṣe sàlámàlékún ẹlòmíì nǹkan lè fẹ́ alẹ́ nìkan tó ti tó wájú tàà mọ́gẹ́ ìkókò máa tẹ sàlámàlékún kò máa dún sínú ilé láìfẹ́ wọlé ẹni tó fẹ́ wọlé gẹ́gẹ́ kó ṣe rẹ̀ ọlọ́run ló dá fún ẹni tó bá tẹ́lẹ̀ bá mọ́ lẹ́tí òfin ọlọ́run àìmọye ọ̀dọ̀ lọ́nà òtítù ìpòfò ayéwà ní ìtòdà fún ilé ọba tó dáwà yóò tó ìjọ yóò tó dà fún ilé ẹ̀rùn pé dábàá tẹ̀lé òun náà ní ìfọ̀ orí ìfọ̀ aláyà lọ́jọ́ bí wọ́n kíá ṣé kò sáàbí wọ́n ní lúṣìdì ìbárí ìbádà òmìnir ní ọlọ́run bọba dẹ́gà ó fẹ́ tọ́ka wa sí ìtòdà nínú ayọ̀ yìí ìtọ́ka náà ni pé alùpàdé dẹ́kun gbogbo yóò tán pé káwọn ẹrú ohun tọ́jọ́ wọn ní àgbọ̀dọ̀ wọlé kẹ́ gbé ọkùnrin tí ó ń bẹ̀rẹ̀ rẹ̀ fún ìfàmì yàtọ̀ sí ilé wọn láì ní ìgbà ìgbà fẹ́lẹ̀ ìtàrí káàkiri sáàmù fàájọ torí pé àwọn àdéhùn tó wà ń bẹ̀ pọ̀ aburú pé ẹ̀wọ̀n lórí láì ní من للمؤمنين ما ذكر رسول الله لم يصف انما يجوز الاستغفار من اجل الفصل وني وشي هلا يندكاتو ونمشي nítorí kálíbà olúwa sọ kojú amẹ́rin فبطلب فبسبب الإخلال يقول البصر على الأوراق التي داخل البيوت الله كما يقول يومي أو أنكو يولي كل ما جاءوا وطالان بحثي اللي جاء سيرك كثير فكين فولان يلا إذا يدلا تجاه pàwọ́ ìjọba yìí lọ́kàjáwọlé ní àtúgbàfà náà ìdíje lóòótọ́ nìyí bí ó lọ́gbìn ní kábà kó dání ní orí àkẹ́kẹ́ ní pé oríṣiríṣi nǹkan ló lè jẹ́ àwòrán nínú ní ẹ̀kú ìfẹ́ kí but tó yẹ bá gbọ́ yọ̀ǹda èyí ó fi sọ ojú yẹn kó mẹ́ fàyínà lè bẹ́ẹ̀ fàlẹ̀ ìlú ìsán في سطر عورة ما وراء ما وراء بمنزلة الثوب في سطر عورة جسد أنا تلقيني وقت láti pé bí àṣírí bí ṣe ń pò wá ó dà gẹ́gẹ́ bá aṣọ náà ṣe ń ṣe bí ṣe ń pò wá tó bá ti wá sọ ọmọ tó alẹ́ lọ sí ìpò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ti wá nù lé ó ti bo ara rẹ̀ bẹ́ẹ̀ máa ka àjà wọlé ìlú àti ìfà tó lọ́nà ìlú àbúrò àkọ́kọ́ bákan náà àbúrò mi ni pé ana zalika yóò dìbò ríbá tó aṣòfin náà dáhùn yóò jẹ́ kí ríbá ìwé ìgbòrò wà tó wà fẹ́ni tó wọlé àbí wọ́n fẹ́ kàn sí àwọn ikọ́ tó lọ́wọ́ fún ọdún àlejò tó pọ́n nú ní ẹ̀ka kìí lè wá tẹ̀lé ní àbúrú ni wọ́n táàmù lè ṣáà kúrò yóò mọ̀ àti ìdẹ̀kẹ́ lè pàbúrú wá dé sáré pátá wá tẹ̀lé ọ̀gá ìlera لأن الدخول خشية تدل على شر تبين تو يولي كيو بايون دا إن تو أشي إن تو كاربي ونمي شعبرو كالوكني ومنع الله المؤمنين من دخول غير بيوتهم تبين لهم في كفاوة مسلمين مؤمنين كاولي كان كيف يجيبها حتى تستانسوا تبين لهم kí sáà gbogbo ẹnu dá ẹni ìmọ̀lẹ̀ sáàrì fún ìfẹ́ sáàfì mi ká gbogbo ẹnu dá a ní jẹ́ èsì náà ìbẹ̀ láti mọ́ anas hmm, ti ara ti yọ̀mọ́ anas hmm, ara yóò rọ̀ mẹ́ni ẹgbẹ́ ẹ wọlé ìsì náà tó ti ṣẹlẹ̀ kọ́ni pé tó kọ̀ ẹ̀rí òjò tí ọlọ́run ní kẹrin mọ̀lẹ́ka wọlé sọ dàúdù dákàlú aládáúdù awolé sọ dàúdù fàfáfẹ́ àmínú kí ni dàúdù ṣe ẹ̀rú bá níwọ̀n lẹ́yìn tí wá nítorí kí ló yẹ kò sí ìsì ìfàdù kò sí ìsì náà ẹ̀rú kí ni wọ́n fẹ́ ìsìlámù ẹ̀kọ́ ni wọn ni mo fẹ́ sọpráìsì àgbélágbájá wọn ti sára mọ̀ kẹsẹ̀ ọ sọpráìsì yìí wá gọ́ lọ lọ́dún bíi ńlọ́wù ọ sọpráìsì ààrẹ ọ̀kẹ́lẹ̀ pọ̀ ní tọ́ni rẹ̀ ó kùn máa bí ẹni wàbí ádámù yìí fásitì lè wáṣà tí ó bá dúró ìsìn náà sí wáṣà ẹ̀yìn mọ̀ súnra kì ẹ̀lú mọ̀ bàyẹ̀ sí yẹn yẹn àlejò lóòtò ìgbàgbà wọn ọ̀nà ìnà ní kún àlejò ìbúrọ̀ wájú àìrúgbà bá ti bí nílé ooru anabi náà ń kọ́ anabi ní ti sàlámù kan kí kọ́ mú kàrún ah, ìyá àmọ́ yìí o lọ́sẹ̀ tí wọ́n bá yẹn lójú ìyàwó bá yẹn pé yẹ kíkọ́ àwọn ẹni àwọn anabi ọlọ́run kì í yàtọ̀ ọ̀nì fi ìṣẹ̀lẹ̀ pé ìdìbò anabi náà ẹ̀kọ́ wa bá wọn àwọn mọ̀lẹ́kà kan náà bá anabi lójú ìwọ́jú mọ̀lẹ́kà kan. nǹkan méjì náà pa aláṣẹ wa kò sá lè mú àlá àníhà àwọn asálámà sí ara ní ṣé sálámà ń ṣe àmọ́ ìnira àbí sálámà ti islam sẹ́lẹ̀ mùsùlùmí yóò káàkiri tí wọ́n ní lábẹ́ abúlé yóò àbíkẹ́ ní kẹta yẹn wọ́n sọ sọ sí àsálámà àlékún tó pé kíkì yóò tó ládàá nínú. wọ́n ní bó láti ṣe ìròyìn ẹni pé kókè wá náà ti àsàlámù àdínkùn àádọ́kùn tí kí n wọlé ọ̀pẹ́ ìrẹ́ kí wọlé ìsìnlẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́run ní ìtò dájú fún ìrìn láàrín ìfẹ́ ìrìn lákún àálákún ọ̀dọ̀kàrí kí ní ìlú dákún nínú torí pé mọ̀sọ́ ẹ̀yìn tí ìjọ́ tó mọ̀sọ́ rẹ̀ àwọn àǹfààní tó pọ̀ mẹ́fún nílẹ̀ ọwọ́ mímọ̀ kárí àkíláṣí wá jùlọ nínú àwọn ọwà tó dá ní kábà lọ́wọ́ wọn fàyí ábúlé dákàlà ló fàábù tọ́bá fún yẹn ní ọ̀dá fàyí kúrò rẹ̀ tọ́bá fún yẹn ní ọ̀dá dákàlà ló fàábù ẹni tó wọ́n wá ìrìnà yẹn tó wọlé kẹ́ sí èsì ìdílé wa wasallam. fàyínà ń tọ́jú ìfúyà àdáyé káyọ̀ wá sí kẹ̀kẹ́ ní olùdíje sálámà sí ń kọ́. tí o bá ní ọjọ́ àlàáfẹ́ ló ń fi yá ẹ gbọdọ̀ wọ́ ìtumọ̀ kàjẹ́rì faráfẹ́lẹ́ pẹ̀lú tí a ń ṣe rí rẹ̀ ni o ìtumọ̀ pé ẹ̀ṣọ́ tí wọ́n náà á ta yóò bá lọ lásán sáyé fún yíyànda ẹgbẹ́ tí bàtẹ́ tí ó fún yíyànda ń dínkọ́ ìṣíkọ́tò ẹ̀mí wọlé ìdájọ́ ti di ìyẹn wà ní kílẹ̀ tí ó sára wọn ẹgbẹ́ yọ̀ǹda kò sí yẹn ní ẹ̀mí wọ̀ wà ní pínlẹ̀ lára èyí wà ní ẹ̀sì gbàyànjá ẹwà wọn pé kéré dì rú ẹjá dì àwọn oṣù rẹ̀ ní ẹ̀rọ láti lọ ìyàgbẹ́gbẹ́dà ẹwà ní kéré dì rú kí ni ó dé àrèjì rú yóò padà lẹ́nu ìdájọ́ di mẹ́ta lẹ̀ tàbí ìdájọ́ mẹ́ta lẹ̀ wọ́n wà ní àfáàmù yìí ilẹ̀ òye kọ́rọ́ ní sùn ìjà ìjà àbẹ́yẹ̀ ọmọ sí ẹgbẹ́yẹ̀ ló ṣẹlẹ̀ àwọn bínú àwọn pẹ́sà mú wọn tán sí àwọn ti mọ̀rọ̀ jẹ́ mú bínú ètò ìrìṣẹ́ ẹ padà wá ń jọ mí kí làá fẹ́ òṣè parí ìlú ìkànnì ìfara fún mi ìjọba bá sọ dáhùn fún un tó ń bá

sábà ní ẹ̀padà ẹ̀padà tó lọ́lọ́ sọ lẹ́yìn ìyẹn ló já ìyẹn fún mi ẹ padà ẹ̀yìn ẹ̀dì padà fàlámà lẹ́kọ̀ọ́ pé àmàlẹ́ra lẹ́nu ẹ ìyẹn ló dá àgbè fún mi jẹ̀mọ́n ìdíkùnrin ló dá àgbè lẹ́nu bọ̀tà á máa sọ́dá gbé alẹ́ ní ní gbéraga bẹ́ẹ̀ sí ìgbà míì ń bẹ tí mo ráyè pẹ̀lú mi bákan ẹ̀rẹ̀ ní ó wà fún mi nígbà tí mo ráyè pọ̀jùlẹ̀ ní tí mo wá bá bákan ẹ̀rẹ̀ ní ìsinmi ìgbà mi ìtura ní mo tó lè àti ohun tó ń gbà mí. tó yẹ pé láyé sí ó lè rọrùn tó fẹ́ wá ó ti kọlù àbí tí wọ́n náà mẹ́nu kó padà rẹ̀ kí wọ́n náà kí ìfẹ́ àìká kó wá lọ ní kó wá sí mọ̀jẹ́ pé ló gba kò sí kọlù ní mẹ́rin kó kí káàdì àríkọ́lù mẹ́wàá yẹn ń kéèyàn wọn lọ́sọ̀rọ̀ àdúgbò ìgbà tó ń bá wà kẹ́mọ̀ wá fún ọmọ táwọn àtọ́lẹ̀ ní ayé àyà nílùú mẹ́ni káàmọ́ sí ní ìgbà tá a sọ̀rọ̀ tó ń kẹ́kọ̀ọ́ wà ní ìkúrẹ́ àti wọn wájú mi ojú ọ̀rọ̀ tí ẹ̀fẹ́ rí bá àbófẹ̀tẹ̀ sí rí wá láti ìgbà tí ó sọ pé ẹ̀rí lẹ́ra ìfẹ́ ìyẹn ló bí nǹkan mi tó kọ́ mọ́ pẹ̀lú fárí jẹ́ ẹ padà wọn ọlọ́ni ẹ̀rí dàbí fún yín tó gbogbo tó ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá tọ́bá sàdí ẹni tí wọ́n sọ pé ẹ padà bàbá tẹ̀mù tẹ́lẹ̀ ó gbìyànjú ọ̀rọ̀ tó ẹ má kọjá lẹ̀ pé ó ní padà ó. wàlá tẹ́kítọ̀ fún nínú ẹ̀dùn mọ́bìnrin ẹ má kọjá lẹ̀ pé ẹ̀mí padà ẹ̀sìn mọ́bìnrin. nǹkan méjì náà bá tó ń bí o ẹlẹ́mìnira ọdún méjèèjì kò dé padà yóò sì bínú òtí tó wà lè fẹ̀lẹ̀ ní ẹlẹ́mìnira ìgbà tó bá ti ẹ̀fọ́ ọ̀rọ̀ kọ́ ó ti padà bọ̀tí kejì ó padà ṣẹlẹ̀ yóò sì kiri yóò fi irú ẹni tó pàṣẹ ẹgbẹ́ pé ó padà láì bínú فإن صلب المنزل لم يملككم حقا واجبا لكم تركي wọ́n fẹ́ bínú sí ẹni tó wá ká ní ẹ̀kọ́ ju ẹlẹ́kọ̀ọ́ kan. ìdí ẹ̀mọ́ ti ó dùn bí ní bí ní ẹ̀tọ́ mi kò dán ẹlẹ́sẹ̀ ilé rẹ̀ ló wà àbí ẹ̀tọ́ wo ni o ti bèrè báyìí àbáyé ẹ̀tọ́ wo ló dùn mí kò dún lẹ́tọ̀ọ́ kan lójoojúmọ́ kẹrin lọ́dọ̀ lóyè kò ní kẹkẹrẹ. bẹ́ẹ̀ tẹ́ kára ọ̀dọ̀ bẹ́ẹ̀ tẹ́ kára ṣẹ̀tọ́ ọdún bẹ́ẹ̀ tẹ́ sàlámù àlékún ó ti dá àlékún sàlámù ó ti ẹ̀sọ́ ẹ̀dùn ti fún àbí tó ẹnu àbí ní ẹgbẹ́ gíní ẹ̀pẹ̀dà tọ́ba ta fún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọdún lọ bẹ́ẹ̀ tẹ́ sẹ̀rẹ̀ nínú ilé rẹ̀ ní owó gbogbo jáde sí ọdún sí ìṣẹ̀lẹ̀ gbọdọ̀ sílẹ̀ àdọ́gbọdọ̀ wọlé ní dẹ̀dẹ̀ ṣùgbọ́n lórí kọ̀kẹ́kẹ́ kí wọ́n náà sàlámù pẹ̀lú ẹ̀rọ wọn kò bọ́ rẹ̀ torí tó bá ní ọwọ́ lẹ́sẹ̀lẹ̀ fún lọ́ńtì ìlú òṣù lè fi ìpín ẹ̀dẹ̀dẹ̀ ní ọwọ́ ilé. ṣé bàbá wà ẹ̀kan tó bá ní ọwọ́ lé kí é ṣe dandan ní kọ́dé kíní kọ́ wọlé. fàìsà áfíríkà àwọn ọmọdé ẹ̀sìn pé tó wà lọ́dẹ̀ kan tó jẹ́ ìtàtọ̀ wíwù tó bá ṣe kan fọ́nà tó lè òun ló ń gbà rẹ̀ ó ti máa gbà lọ ó ti gbà kọ́ sí ọjà torí kí lọ́ọ̀ lè fún tó jẹ́ ibi jẹ́ láàrin wọn àti tani ọlọ́run ní kákà ó tó wọ̀ tó jẹ́ láàrin. فأنتم لا يعلم أحدكم الكبر والاستميزات من هذه الحالة أو káwọn jẹ kó gbé àgbà àwọn ìṣòro àpadà lágbàáyé ọmọ pàjẹ́ èmi ní kí n padà ó ní ojú òtí ẹ̀jẹ̀ sí àyíkọ́ ní ilé mọ́ sọ ojú òsọ́nà fún ẹni kọ́ máa láyé ẹni yẹn lórí pọ̀tún abáyé ẹgbẹ́ ìkáràtì ẹni wọ́n ah, kára ti bákàbákà ìṣmìzáàlì kó wá gbé e, tó mọ dúró lọ ní ẹni tó lé ń gbà tó ń lọ fún ara afọ alágbẹ́dá ẹni tí náà mo gbẹ́dẹ̀ ń lọ́dọ̀ àbúkẹ́ ẹ̀ bẹ́ẹ̀ mo dé níwọ̀n ẹni fi padà ẹgbẹ́ mi tí ẹ bá ẹ̀ já ó fẹ́ yàwó àbúrà tí ìyàwó yìí sẹ́yìn ni tí ó dùgbà tí àwọn bá fẹ́ yẹ kí ẹ tó fẹ́ ẹni èsì òmìnú mi irú sáfọ ìṣẹ́ lórí bàbá ẹni òmìnú mi jáde. Nígbà tó yẹ mọ̀ yóò ti bèrè rẹ̀ tí òwò ìyá ìyàtọ̀ ọlọ́run ní ìlú yẹn padà ní. Ọlọ́run ajínigbé gan-an ló dá ojú fún wa. Àbí tó bá lọ wọlé kíláàsì ní ẹgbẹ́ láti gbé kíláàsì lẹ́gbẹ́ kò dẹ̀ ló dáadáa ìyẹn lórí ga ẹ̀rí kọ̀tẹ̀ fọmilé kọ̀tẹ̀ orí àwọn ìbìnrin orí tí wọ́n á ṣe lọ orí ìgbà tó bá parí kó tó ẹmẹ́bìnú ẹmẹ́bìnú ẹkú jòkó à ń jẹjẹ lọ́wọ́ ó tún di ibi wà náà ẹmẹ́bìnú ẹkú jòkó nígbà tó bá tó sírí àwọn àti lọ́bí padà tó fẹ́ padà wọ́n ló fẹ́ ó padà padà ìwọ̀n kẹlá ni ẹ̀rọ ìbínú máa padà wá ẹgbẹ́bìnú àti ẹgbẹ́ bá tó fẹ́ àkókò wà wá lọ́bí ẹ̀rọ ìbínú ìgbà tó ti jòkó sí ẹ ọlọ́dún tó tó dáadé fóṣù ọba ti lè rí òkú ìjọba àwọn olóòrùn àti lọ sí lọ́gbà ní àjòkú sájà wọn ò pé yóò tilẹ̀ lẹ́nu ara ọmọ ọlá ẹni ìtúntà àti fún àtàwọn ọlọ́dún tó dá tó mọ́ ìlú ní iṣẹ́ ìlú ní kíkiri ní fún òkú nìyẹn tó kọ́ ọlọ́dún máa fa àwọn lónà àyè gbogbo iṣẹ́ ìṣẹ̀lẹ̀ náà bá mi kí tó lè ṣẹlẹ̀ ẹ láàrin ẹ bá ṣe ẹ̀tọ́ láti jẹ́ ìṣẹ̀lẹ̀ ìyẹn ní òfẹ́ ọ̀nà ọ̀bá mi ọmọ wa gbé ọ̀nà tó ká lò ẹni wàá bà àwọn ìdájọ́ mẹ́lẹ̀ tẹ́ta mú wà fi lèbò yóò dì lè mọ̀ sí òun nà ó dá lórí ilé táwọn èèyàn ń gbé ilé òun ilé táwọn èèyàn ń gbé àwọn akáàlà sí àmà fáwọn ìsán àmà ọlẹ́rù ń bẹ́ wọ ọlẹ́rù ń bẹ́ kọ́lá kọ́ ní kaba kẹ́rù sọ́wọ́ lẹ́rọ ìmọ̀ ìlú náà abílé tẹ́yìn òwe àlẹ́tì lánàá tá a fi yá àlùfẹ́sà yìí tẹ́yìn òwe nǹkan bẹ́ẹ̀. wà á mọ̀ ìlú tó lẹ́sìn ní ìsàfihàn àlùfà ṣùgbọ́n ilé tí ò sí yẹn kẹ̀kẹ́ ń bẹ́ẹ̀. وفيها مطاول الإنسان بإحسان الدخول إليه هو أن يمزه وتنيب يكون وموضع توليته محمد بك فليس فيها آية فما كان من استيفانه وتنبت كتير آخر eh abẹ́lẹ̀ abẹ́bẹ̀rẹ̀ rẹ̀ lọ afẹ́rẹ́ta kàbírútù kàrà ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tọ́lẹ́ntì ilé tọ́lẹ́ntì ilé tí wọ́n fẹ́ wọn mẹ́ta ló ìwọ lálọ́ ìlú ní ìsọ̀tọ̀ ọ̀gbọ̀ tí wọ́n fẹ́ wọ ọ̀sùn ní nǹkan tí ọkọ̀ sílẹ̀ wọ́n ní irú ìyẹn lọ́lọ́sọ pé lẹ́tà lẹ́kùn jù náà ẹ̀lẹ́ṣẹ̀ kẹ wọlé ilé gbẹ̀yìn àwọn àjúwọ̀ ilé ti sọ pé ní ó lọ bí ilé tààrẹ́ ìtìlẹ̀ ẹgbẹ́ nìkan tó ń gbẹ̀rẹ̀ ìwọ náà lọ wọ́n náà lọ kó ọmọ sí ibẹ̀ ọkàn mú kílẹ̀ kọ sílẹ̀ kọ sí bí kò wọlé ẹni torí pé ọlọ́run bá sùpánà wátàálá ó ma má dúró ní tí ẹ̀yìn fi hàn síta pàmọ́ tẹ́sítọ́mù àti tẹ́ǹpamọ́ ó sì mọ̀ wọ́n kò fẹ́ أحوالكم الظاهرة والخفية أما تتي يتقما تتي وما تتقى وعلم مصالحكم ودم أن كتي يجمع حانفون àwọn àdáàlẹ́mọ̀ ìgbẹ̀ pípẹ́ ìṣẹ̀lú ìdánfààní fún wa tó jẹ́ pé ní dábápadà àwọn olùkùnrin sáǹfààní bẹ̀ àjẹ́kọ̀ọ́ a sì ní ìdíje kó láǹfààní ṣùgbọ́n nǹkan míì láǹfààní jùlọ bùtánà ti dáhùn àǹfààní wà gẹ́gẹ́ láǹfààní tó pé oyin tọ́lọ́mù bá ṣe lọ́sùn fún wa kódà wà ní lọ́nà ẹlẹ́gbẹ̀rẹ̀ sí ọlọ́run òtún lọ́run orí tó fi ní àmì ìdáàbò yìí ti mọ̀ pé rí ọlọ́run ìjọba nàìjíríà mẹ́yọ̀ fi tẹ́sí kírétọ̀ lọ́ba fún ìgbìmọ̀ ayé tẹ́sí ní àmì ìṣẹ́ báyìí ẹ̀jẹ̀ ní mọ́tò tí lè gómìn kan jáde wá gbàwé kan ní ẹ̀sìnú tún dé ìwé ìlú ń fi ọmọ lọ balẹ̀ ọ̀tọ́nà bá sọ pẹ̀lú mẹ́wọ̀n ẹgbẹ́ kí ló ń dún lọ́dún pé tọ́nà bá sọ ní àǹfààní wa ló wà ní ọ̀sán ìdáhàlẹ́ tó ń kárẹ́ ní bá kan lọ́pọ̀lọpọ̀ tó lọ́sọ lọ́pọ̀lọpọ̀ láyé ní pàrámì tó bá fi ẹrù sí fún wa ìlú ìlú dá fún nǹkan tó bá làmì láìpẹ́ ìlú ọba tó dá ní ọ̀pọ̀lọpọ̀ àmọ́ fún sí tó bá ṣe lóṣù fún wa ṣe máa ṣàmù wa sọ ìdájọ́ bá a ṣe máa ń dá ìgbà rẹ̀ ẹni náà fà yẹn ká lè sọ ojú wa kí a máa fojú rí àwọn ẹ̀ ṣe ọ̀dá àwọn dábàá bá yọ̀ọ̀dá àní dúró sọ́gbọ̀n jẹ́ lẹ́sẹ̀ àádùn lẹ́sẹ̀ àti nínú àti ìpẹ́ àlè ìsìnfàánù sàlásù ẹgbẹ́ ìpáni wọ́n gbá ẹ̀dá bí alẹ́kùn láńkàrin fún bí ara ti ní ilé ìwọ̀n náà ń tẹ̀lé ẹ̀dùn ìsáláwọ̀ sí tó bá dẹ̀ ló wà ní pèsè ìwọ̀n wọlé ìdálówó òtí ìfowópamọ́ wọlé owó ìgbà tó ní dámi ló ọ̀pọ̀ tó wọ́n ti ń gbọ́dọ̀ wọ́n ti bá pẹ́ ìwẹ̀ ìtàtàbà dáyà ló kí ẹ máa lọ ẹ̀rọ ní agbọ̀dọ̀ láyé lẹ́nu àbí kọ́wá lu ìgbà fún nípa àlébù nípa àlébù sọ wọn lájá wàlájá wàlájá ẹ́ wàlìjà ẹni tó bá kalẹ̀ kò kán kán kán kan yóò padà wọlé nígbà tó bá sọ tó wà lóde ẹ̀ ṣe kí ẹ ṣe fún mi ìpele tí a bá sọ tó lè pe ewu bá kòkó mú ìgbà tó lè sílẹ̀ fún mọ̀tẹ́ nígbà kàkà yóò padà wọ yóò padà wọ fún ẹ. Ayọ̀ ẹ̀mẹ̀ta iye ní àbúrúfẹ́lá sí àrùn lórí àlàfẹ́lá ló ṣe fún mọ́rùn ní ọ̀tọ̀. Ó kẹlẹ̀ kọ́ lẹ́kẹ̀ẹ́ kọ́ lẹ́kẹ̀ẹ́ kọ́ lẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹta pé ọba kọ́ ń lè rí lóṣù tó pẹ́ ọdún sí mi nígbà tó ẹlẹ́kẹta pé tó ń bá ń lọ jẹ gẹ́gẹ́ bí àdéhùn pé àlèṣèlá mẹ́sàlá nígbà tó ló ń lò ó jáde lọ sí ibi títí lọ́tọ́ ẹ lọ́ bá sọ wa àdúgbò lọ sí ẹ̀kẹ́ lọ́yọ́ fẹ́ wọlé káyọ̀tẹ́ ní àwọn mọ́sálà sí àwọn ìrẹsẹ̀ lọ́sọ̀lá ó sọ pé bẹ́ẹ̀ ni ìgbà tó bá ń lọ ní ìrẹsẹ̀ lọ́sọ̀lá àbúrúsá wa lọ máa hàbí pé bẹ́ẹ̀ náà lébìlò sọ anábì sọ pé tọ́ bá wá ẹ̀rí wá ẹgbà yóò wá jẹ ìyálà ilẹ̀ ìgbà lé ní wọ́n rẹ̀ fún ìjọba anábì ló sọ à ọba ìlú ká ó ní àbúrúsá wa wá bí sí ti táwọn ẹgbẹ́ kó torí wọ́n rí ọgbọ́n òun ọwẹ́ tó oríkà ánà olùmọ̀ ìrọ̀ olùgbà pẹ̀lú tí ń bà á títí ń bẹ̀ yìí tí olùmọ̀ sọ ní olùgbà àbúrò ìfúnni kára ní kí ni àdíkì tó mojú rẹ̀ dáadáa ọmọ ẹgbẹ́ inú wà lánàá tó yá àbúrò àìsàn kò sí tẹ̀lé ọ̀nà ọjọ́ ìjọ bẹ̀. a ń gbé wọn rú pé ó pè é àbúrò sọ̀lá àṣà rí ni ọ̀nà ní kò pè ní ó fẹ́ ti sàfà bùtù kí ìtẹ́ tó ti dé ní ọ̀tọ̀ ẹ̀mẹ́ta àlèkùnrà nítorí ẹ̀lẹ́gẹ́ ìlú bá ń lo ojú omi ojú omi tọ́lá ní ilẹ̀ ìsọmọlójà kan tó ló bá lọ ẹ̀kọ́ àlàyé lórí àyè nìyà yìí aláwọ̀ ní sànkàn o torí pé ẹni tí ń wọlé oní àdúgbò ẹ̀ tó já wọlé ẹ̀ òun ẹ̀dílé ní o ti kọjá àlà. bákan náà ojú ẹ̀ka lórí ìṣẹ̀lẹ̀ ètò olúwarẹ̀ alẹ́bìsọ́mọ́ àlùfẹ́ láàṣẹ tẹ́lẹ̀ ẹ̀ nẹ́fẹ̀rẹ́ sà nẹ́fẹ̀rẹ́ má fi wíwò kan wo má fi wíwò wo wíwò fa iná lákàlì ìwúlá sọ́yìntà alákọ̀ọ́kọ́ ọlọ́run fún ẹ tó jẹ́ bàbá dín nǹkan tí ó dáhùn tètè kájú wàhálà kàfà wà ní kàfà ní àgbẹ̀rẹ̀ ìlú kí ni ọmọ ẹ̀jẹ̀ fún ọ̀ṣẹ̀ àwọn àwọn ẹ̀jẹ̀ fún ọ̀ṣẹ̀ bá wọn kẹ́lá àkọ́kọ́ wọn sì tètè kájú ẹ̀yọ̀ kẹ́ kúrò tó kú máa wò lọ́tọ̀ sí torí pé yìí sẹ̀sẹ̀ fún un nígbà tó jìyàn ní tí ọ̀dà tó wá ní ohun òwúrọ̀ wá kí ètò ẹ̀bá àkọ́kọ́ náà sáàlì ó ti fi ìdí sí ìyẹn wọn jẹ́sẹ̀ fún un sọ agbọ́dọ̀ fáwọn ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ àwùjọ tó dára kódà ilé ìwé ẹ̀kọ́ ayé ìwé ayé tó ta àánú ìpapò tó ń dúbà wọn ní ẹ̀kọ́ gba ìrìnàjò àánú ẹ̀kọ́ ìlú fi tí èso fún ọlọ́mọdé náà fún tàwọn ayé kódà tẹ́ ìfẹ́ mùsùlùmí àwọn náà ń bá bàrà ní ìkọba tó kó wà láti fún pé pé ẹ̀sìn ìlú tó ń balága ìwà ní ìpẹ̀lú wọ́n dẹ̀ yí sábà ní ìta ló fẹ́ wọlé torí pé kẹ́tọ́ ní kọpadà kọ mọ ẹni tí ń bọ̀ ní àdìkẹ́tọ́ ní kọ wọlé pàdé á ní èyí ìfúláwọ̀ ní àfẹ́ká ní èmi ni àbúlágbájá ẹ̀tẹ́ ni ẹ̀mọ̀ ẹ̀tí gọ́dẹ́gẹ́ identify ara rẹ̀ lẹ́tọ́ bá jẹ́ ikú ọmọ bóyá bá ń dí sí yọ ní wọ́n fọ́n sáré ní ìdájọ́ àwọn ẹgbẹ́ ìdájọ́ mo ní sáré wá ní sáré ní ìdájọ́ ká ní ẹ̀kọ́ ìdílé amúlùbára wa lè lórí fóònù ẹ̀lú ìbánisọ̀rọ̀ àwọn alágbájá nì àwọn alágbájá nì kọ́nyà ẹ̀lú ìbánisọ̀rọ̀ ẹ̀sìn tó dóòrò aládùúgbò yìí ìgbọ́rọ̀ lágbájá nì sọ àwọn ẹ̀kọ́ ìkàkiri ẹ̀kọ́ ìsìlámù tí ó yẹ kí tí ó tún àwùjọ wa ṣe àìpé nípa pé agbàyọ̀dá sí ní akájú òfin mẹ́rin òfin alákọ̀ọ́kọ́ àbáyéfò àbáyéfò òfin alákọ̀ọ́kọ́ fẹ́ tó bá fẹ́ wọlé òfin mẹ́rin láti kàńtì alákọ̀ọ́kọ́ mẹ́rin Àwọn àmì dáa. kó gbọ́dọ̀ dàpọ̀ sálámù òfin ẹlẹ́ẹ̀kejì abúmọ́sí. ẹ̀yìn méjì ìdílé làkàpọ̀ ẹ̀yìn àkàméjì ẹlẹ́yọ̀kan ẹnu òfin ẹ̀yìn pé tọ́bá ní kó padà tó ti pé ní kó padà ó bá wọn lé o ẹni ló kó padà padà òfin ẹlẹ́kẹta àbá abdullá. Fẹ́ẹ̀tì sọ lẹ́ẹ̀kẹ́ ẹ̀dì sọ ẹ̀lẹ́mí ẹ̀lẹ́kẹta tí ò bá léèyàn kankan ń bẹ́ ọmọ wọlé ẹlẹ́kẹ̀rin ẹ̀yà fún bábùrù bá ti wọ́n jẹ́ kẹ́kẹ́ ẹlẹ́kẹ̀ kẹfàálì ẹ̀rìn ebi yóò gbé ẹ̀ ẹ̀sọ́ àlàyé ìṣẹ̀kẹ́ di ti àmì ilé tí yóò gbé ẹ̀gbé yẹn ní nǹkan bẹ́ẹ̀ ìyẹn lè wọ́n láì gbà yìí òfin mi lọ tí wọ́n wà yìí òfin lè wá ó bá gbogbo yẹn rí kábíkèsí. ọlọ́ni ilé alẹ́ ti sọ fún àwọn òmìnir lọ́pọ̀ mi àwọn onímọ̀mìnir àbábàlà àti àwọn òmìnir àwọn mùsùlùmí ní ìbálòpọ̀ nínú ìmìnir ẹ̀dọ́wọ́ àtàkọ́ ń sàlàyé àyèmọ́rin àti ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ sọ́dọ̀ yóò lè sàlàyé ẹjọ́ tó bá ti lò kán tí kejì òdú lẹ́gbẹ̀ẹ́ ó ti kóró kejì sí mú ìjọ rẹ̀ pé kó lílé mọ̀mí ní ìtumọ̀ yẹn pé lọ́kàn ẹ̀ka ni lọ mùsùlùmí tó bá tó mẹ́rin mọ̀mí lẹ́nu níta ìmọ̀ mọ̀mí ní lẹ́gbẹ̀ẹ́ ìjọ mọ̀mí ní yàtọ̀ pé ká máa rẹ ojú wọn bẹ̀ ká máa rojú wọn bẹ̀ níbi kí a ní nẹ́bọ́r kí lọ làwọ́rá níbi máa wo ìhò wáyé láti ẹ̀ta ìlú àjẹ̀dìyà àti máa wo obìnrin olóbìnrin obìnrin tó jẹ́ àjẹ̀dìyà àbáwọn àwọn ìsáà tó jẹ́ àwọn alàgàtà tí wọ́n ti lé wọ̀n kìí pàṣẹ kìí ṣe ìyá kìí ṣe ọmọ wọ́n ṣe mọ̀gán àbáwọn àlùmọ̀gán àwọn àlùmọ̀rọ̀ òun náà ní ọkùnrin làwọn tí wọ́n bí àwọn ọ̀dọ́ mi tí wà rẹwà bí obìnrin ẹgbẹ́ náà mọ̀ bí ṣe gé yóò rí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ pé ó rí pópàtì náà ló ṣe kí ni omi fẹ́ alẹ́bí yóò ká gbìyànjú lọ́rọ̀ lẹ́yìn àlùfẹ́sìmọ̀ àwọn tó yẹ pé à ń táyà pé wíwo wọn ó lè fa ìtìmọ̀ wàyí àti láti tó ní àkẹ́kẹ́ tó sánú wà tó yóò fi òfin màdúró ó lè fa àwọn ìtìmọ̀ ayé yóò jẹ́ kí yẹn padà kó sí ìtọ́lọ́yìn ẹ̀fẹ́ ọlọ́run àlẹ́bí sọ fún àwọn ènìyàn àwọn ènìyàn pé ẹ máa sọ òṣèlú ẹ máa rẹ ní ilẹ̀ àlọ́kọ́kọ́ tuntun tó wá fún ọmọ tó wà yá fún àdúrà fún oúnjẹ àhún kẹ́rẹ̀ lọ sọ abẹ́rẹ́ من الورد الحرام يجي المرسوم من هنا سلطة في القبل ما تواجه المبني أو زبر بلا أو ما دون ذلك àbí ìkà ní ìfì òkè ẹ̀kí fún yẹn náà kọsọ abẹ́rún lẹ́yìn àti tọ́lọ̀ ń pa lórí ìfòkò sọ̀táwà ìsàmúlò ọlọ́run ní ní záàkà áfíkà aláàbọ̀ kásọ̀ ojú rẹ̀ kásọ̀ abẹ́rún rẹ̀ tó dáa fún ọdún ẹni tí òfin yìí lọ́rọ̀ sí àfẹ́ ọlọ́run rí lórí gbogbo wa tó dájú fún alé kásọ̀ ojú wa kásọ̀ abẹ́ wa ẹni fàílò mi kéfì fáríjì yìí mọ̀ ní áfìrọ̀ fáríjì ahun bàbá sọ́rọ̀ mú tọ́rọ àmìnà kúbọ̀ alẹ́bí àpàdánù sí bí alẹ́ àfàṣà alẹ́ fàlá ìṣ yóò mọ kúrò bí àwọn ẹgbẹ́ fáwọn oníbàjẹ́ àwọn aláya ìta tí wọ́n máa ń kó sí وسكت أعماله بسبب ترك المحرم مع المحرم الذي تجمع إليه الناس وتدعو إليه bákan náà iṣẹ́ rẹ̀ ó mọ̀ kúrò ń bi àwọn àdọ̀tí èyí yẹ pé ọkàn àwọn aláìdá àwọn ẹni ibi ọmọ kò sí fàmàntàrà kàṣẹ alẹ́lá òfin kẹ́lẹ̀ torí tọ́lọ́ ọ̀wọ̀ owó torí tọ́lọ́ ọ̀sẹ̀kúnṣe torí tọ́lọ́ ẹdúbà fi kẹ́lẹ̀ torí tọ́lọ́ àwọ́dọ̀ ọlọ́ọ̀ kẹ́yọ̀rọ̀ mi ìhù ọ̀nà wà pèsè ní ṣùgbọ́n àjùlọ. iná ní ẹni tí ó bá ń lo ara tí ó yẹ sọ abẹ́ rẹ̀ ọ̀nà òfin lọ́kọ̀ balẹ̀. àwọn tó ń ṣe pàdé ẹ̀rọ ìfọ̀yín ẹ̀jọ́ ẹni ẹni àmọ́ ẹni tó gbọ́ yàjẹ́ rẹ̀ oníkéyàwó nǹkan ara ọkọ̀ wọn kẹ́lá ní 10 seconds lọ́wọ́ àwọn akó yàjẹ́ rẹ̀ ìyàwó ní mọ̀jẹ́ bóyá ó bèèrè pẹ̀lú owó fún tuntun rí ó bá tún lé orí òmò rẹ̀ tí lẹ́ẹ̀kú tí ó bá wọ ní onímọ̀ ìdí àìsẹ̀kọ́ nìkan nínú alárọ̀ àdókẹ́lá ah, ọmọbìnrin wa o wíwò rẹ̀ tí mo wọ̀ mo jí àbáyọ wá sọ gbèdé ọdún ìyẹn pé ọtí mo ti rọ́ọ̀lù gbèsè àbí rírí ẹ̀ ní ti fẹ́ gbèsè ń wò ó nínú olú rẹ̀ kó lè sùn mọ́ nítorí ẹni tó wò lẹ́yìn tó lè bẹ́ẹ̀ tí ìgbà wò ó ṣe pé bóyá ọ̀rọ̀ náà ní wò tán náà nírú ọ̀kan rí wàá balẹ̀ àwọn tó lè fọ́ àwọn ẹ̀dẹ́ bàjẹ́ tó lè fọ́ àwọn ẹ̀dẹ́ ṣètò lè ti gbá wọn mú tọ́ba tó lè wò ó ara wọn ní kò ní mọ́ òní yẹn wọ́n pé yorùbá tẹ̀lé ìtọ́sẹ̀tọ́ta tó ń sọ ojú rẹ̀ tó sábẹ́ rẹ̀ nítorí ọdún òfò ní àwọn nǹkan àdùnní tó dájú tó ń pè ní àdùnní lọ ومن جد بطرا من المحرم أنار الله بصيرته ẹni tó bá rẹ̀ ju rẹ̀ sí òkú ẹni tọ́lọ̀ máa ń títà ní ìbàsíyọ̀ rẹ̀ ojú inú tí ẹ̀fẹ́ rí tó dáa ọlọ́wọ́ fi mọ́lẹ̀ ti fún àbájá ẹgbẹ́ bá fún ojú rẹ̀ tó fa abẹ́rẹ̀ lórí rẹ̀ sọ àwọn nǹkan ní ìpínlẹ̀ yàtọ̀ sí lè yóò tẹ̀wá lórí sọ dáadáa yóò lè rí mọ̀ sọ tó pé tí ṣe tó ní wọ̀n pé mọ́rìsọ́ mọ́rìsọ́ tí mẹ́kọ̀ọ́ tìbàjẹ́ orí yẹn sọ àìsọ́lọ́ ní kọ́ ọ̀rọ̀ sọ gan-an ìyẹn wà rọrùn fẹ́ láti ṣe àtìsọ. ọlọ́dún ká sọ ojú wa kárí abẹ́ wa ní àkásọ abẹ́ wa kárí ojú wa lẹ̀ tó dájú fún wa ní o iná lọ́wọ́ àkọ́bí rún ìwọ̀n ẹ̀yẹ̀ fún àwọn ẹgbùn láti pápá lọ́wọ́ fún àdéhùn صفر ومو عمين كما سوالي فأمل كيف أمر بحيث الفرد مطلقا أنا أبتلو أنك أسوى بيوا قلوا رسول الوديني ويحسف فروجا كفا كني كفا بيوا àwọn afárá kọ́nà bọ́ bá sáré ní adáyé ẹwọ́n ló fún ẹ̀dá ẹ̀rẹ́ pàtàkì ẹ̀kọ́ fi méjì lọ́rọ̀ sọ fún àmì kó lè mú mi ní yẹ̀gúdú ojú wàyà afárú òrùlé àgbáyé lọ́wọ́ àbẹ̀rẹ̀. Fún wa ní nígbà tó lọ́wọ́ fẹ́ sọ́ká abẹ́, ó sọ yẹn lóbi ibi sọ abẹ́. Ìyá ẹ̀rọ láti bá wọn fi ha Torí pé kí ẹ má sọ abẹ́, wọn àfààyè ìgbà yẹn gbàgbé pé tó abẹ́ àtìgbà báyìí lọ tẹ̀lé lọ ìdùnnẹ́kọ́ lè tó abẹ́ ẹni tó kò síjà kò sí ẹ̀sẹ̀ tẹ̀ fún kéèyàn tó abẹ́ àìlú ẹ̀kọ́ tí ìbá tó kéèyàwó yẹn àti ẹrú tó ẹ̀sẹ̀ tẹ̀ fẹ́ àtìgbà báyìí lọ lè mọ́ tó abẹ́ olóńgbé ẹlú di ibi tó abẹ́ rẹ wà á lè bá pọ̀ ẹni tìjọ nígbà tó kẹsí sójú olóńgbé ìyàwó dúmínì àbùsọ̀rọ̀ ẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ẹni بأداة من أن من دوامي الدالة على التبعيد كيف تقبوه أولوني بلوني لقبوه فإنه يكون نظر في بعض الأحوال لحاجة تقول لكم إنتوني كما هو يه ètò ìbílẹ̀ tí ó gbogbo àti ọdún yẹ́ tó kámọ́ wò yẹn àwọn àmì ìbẹ̀ tó lè wò títù káàtà bá lẹ́kọ́ ní tó bá dé mọ̀lẹ́kọ́ tí ó káàtà ti tẹ́ ní ọlẹ́ ọlẹ́ ọdẹ́ ìdíjẹ́ kọmọ́sọ abẹ́ ẹ̀mọ́ ẹ̀rí pé kò sí fún yẹn lẹ́fi ní wàyá ẹ̀kọ́ lónìí wàyá kan fún fúrú ìjà wẹ̀ tọ́rọ̀ tó ní ojú ẹ̀ abẹ́ lónìí ṣùgbọ́n ní tójú wọ́n fàyè sí ẹ̀ lẹ̀ ẹni tó ní pé àwọn àyè wà tí a sì lè nítorí ájá àyẹ̀mọ́sọ̀ ojú kàmẹ́fọ́rí ẹ̀ṣá ìtù gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jẹ́ ìkáwọ̀ hmm? kárẹ̀ tó fẹ́ المعامل والخاطب الخاطب إذا في باشي أبي على خاطب يبدأ خطبة ها استاذ والله كما يجسر بيقول لي gbèjì lókè sísà ẹ̀sìnlẹ̀ lágbọ́yé ẹ̀gbọ́n tó lọ sọ́dún tó lé mú mi ní rẹ̀ gúdú nínú àṣọ́dẹ̀ orí ìpínlẹ̀ ní ọ̀ọ́ta mẹ́ni tó fẹ́ẹ̀fẹ́ Gbẹ́fì ni ní ló wà mẹ́rin pé àwọn àsìkò kan wà nítorí hájá tó fẹ́ ìyẹn lè wo ìyẹn lè mọ́rẹ̀ jùlẹ̀ ń bẹ̀ abẹ́ tó fẹ́ jẹ́rìí tàbí fẹ́ jẹ́rìí káwò kó bá ti jọ tí ọ̀rọ̀ bá délẹ̀ kálíbà mọ̀ kóhùn ní fẹ́ ẹlẹ́rìí ẹ̀yìn ẹlẹ́rìí kò ti gbọ́ ọjọ́ ọlọ́wà ni wọ̀kúnlé múmìnà sọ fáwọn obìnrin náà àwọn mùsùlùmí lóbìnrin yẹ̀kùdó dúnlẹ́mí ní abúsọ́rì hìn kánà máa rẹ̀ jù wọ́n lẹ̀ wọ̀yà sọ́fúnmẹ́ òrùn ìjà hólù kẹ́tì máa sọ àfẹ́ wọn tí wọ́n jẹ́ kọ́kùnrin ní ìsúnmọ́ wọn anábìrin obìnrin ìgbà sọ́lá ti mọ́rẹ́ abúkámsáhá tóbìnrin bá kírun wákàtí máa ra àrùn rẹ̀ tó pé ọ̀sọ́ ọmọ ti ṣáhárọ̀ ha tó sì gbàwẹ̀ rọ̀mọ̀dọ́ rẹ̀ tó pé tí ò gbọ́dá fanáà obìnrin pé àti nípa àwọn ọgbọ́n láwùjọ ni káyipẹ́ tó lọ́kọ́ láwùjọ òfin ni pé ni pé bóyá lọ́rọ̀ ọmọdé wọn lè ṣe àìdọ̀ àbí tí ó sì padà sán ó sì lọ pé yẹ gbọ́dọ̀ ẹ̀kọ́ mi ní fòye pé wọn káyipẹ́ ló fi hàn pé ní tó bá ti tí ó bá ti pé ní ọ̀rọ̀ ọmọdé wọn ní sán ẹ̀sìn sọ bá wọn òun náà gbọ́dọ̀ gba àwọn ẹ̀rọ ọmọdé fún pé anájọ ayé tó mi ní bá ṣe wọn wákàtí márùn-ún ẹ̀tọ́ pé tó gbà ọ̀rọ̀ ọmọdé ẹ̀tọ́ pé wà á sọ̀nà ti fárígà ha tó bá sọ abẹ́ rẹ̀ pàtó àti fárígà ha tó bí tẹ láti ọkọ rẹ̀ dákàlá ti nìjà nípa min ayé àdúwárí ṣáà tí wà lè entrance tó bá wùdú ní gbìnì ìgbà wọlé níta afẹ́lẹ̀ ni wà á sọ̀nà ti fárígà tó bá sọ abẹ́ rẹ̀ obìnrin gbọdọ̀ sọ abẹ́ tóbìnrin wá kọ̀ọ̀tì ẹ̀kẹ́ méjì láti ọkùnrin mẹ́yẹ kó lè jù rẹ̀ kó sọ abẹ́rẹ̀ ọlọ́wà ní wà láàájú jí ilẹ̀ sí mẹ́ta ohun tó tó mọ́ abẹ́sọ rẹ̀ hàn ní pé ẹlẹ́sọ lóbìnrin ara mọ́ ìná iṣá òfèlè tó ní yá sí ọwọ́ àfẹlẹ̀fẹ̀ sọ́ọ́rí gẹ̀ẹ́rì òbí ọlọ́wà ní padà látara ẹ̀sọ́ ayé ẹ̀kọ́ ẹ̀dọ́ bá ti mú obìnrin ìrìn láyé lóògbò kò sí ìrìn òkèèrè tí èdè kí ìfẹ̀sọ̀ kò sí. Mákẹ́ta wá tán wò rẹ̀ tán á bá ọ lẹ́bù obìnrin kò sí lẹ́bù obìnrin kan tí ìfẹ̀sọ̀. Mo bá láàrín lọ́wọ́ tẹ̀lé wa lóòdì ìgbègbè ọ̀hún rí sálíkà náà ṣe mú gàrí yóò sì máa dáwọ́ òkèèrè alábẹ́jà lọ tẹ́ mú kò ní ra kí ni ẹ̀yin lẹ́wọ̀ wíwí fáyín àwọn obìnrin ti ń ra sọ kani ìyálágbéyàn àti láìkì aṣọ láìkì ẹni jẹ́ à wà láìkì gbogbo jẹ́nu ẹ̀sọ́ kò sí obìnrin náà kò sí obìnrin náà kódà àwọn tí lẹ́yìn wọn kéré sáré gbé gbogbo bọ́lọ̀ ti dá wọn ọlọ́run á ní wà láàyè gbogbo ilẹ̀ sí iná tàbó kí wọ́n fi ẹ̀sọ́ wọn hàn. ẹ́ kàfíyà بيعصوا الجميل بيعصوا الحسين والحلم أباهم الصبور يعني بيحجيهم وجميع البدن كل السنة أنا بأرى أن السنة هنا ẹ̀fọ́ mi ẹ̀rì ẹ bá bọ̀ ọkùnrin lọ́wọ́ ọwọ́ tí ó lè pa yóò lè pa àná wọ́n bí ló lẹ́rìn ìdáwọ̀ tí ìfẹ́yàwó kódà tó mi yẹ ìgbé tó lágbára tó mi ní àtàkùn bá jẹ́ tó lágbára yìí jẹ́ kẹ̀kẹ́rẹ́ tọkùnrin ó sì yóò jù ẹ̀ẹ́nà tí ọkùnrin tí ìṣẹ́jú obìnrin sí ọ̀rẹ́ náà dáwọ̀ bẹ́ẹ̀ wọ́n náà wá lù sí ọ̀nà mọ́ wá lọ sí bára lókè rẹ̀ yìí tó ẹ̀kọ́ rẹ̀ tó gbé náà àrímọ́ àrímọ́ ọ̀kọ́fà lọ́rùn mú mi nínú ìkìtàlá ọlọ́dún bá tó bí kùsùn rẹ̀ àrí àwọn tó kó sí máa rí abẹ́gbọ́n rẹ̀ pẹ̀lú obìnrin ọlọ́pàá náà gbọ́dọ̀ fẹ̀sọ́ wọn ilá máa tọ́ àrọ̀ mi tó bá hàn kí ló wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin àfàmọ̀sí ti mérí ewu lẹ́tọ́ tó wà lára obìnrin àwọn tó ní tọ́wà lórí ọ̀rọ̀ tí ìkà tó wà látọ̀dà blẹ́gbìn torí pé àwọn àfáàrù kọ́lá púpọ̀ lórí ìlànà ọkọ̀ àrọ̀ mi rẹ̀ a ní àbúlẹ̀ ìgbìmọ̀ sí ìjọba kíni aṣọ pé nígbà tó gbé nǹkan lórí ẹ̀ṣọ́ rẹ̀ kan èyí tó wá rìn nípa tẹ́wọ̀n bóyá jábọ̀ rẹ̀ àmì tó tó bóyá gbà tí yíó ti bá ẹ̀ṣọ́ yẹ kan ara rìn síta àbúyá bí kíníkan ara rìn díẹ̀ lára rẹ̀ tí ó mọ̀ọ́mọ̀ torí pé ẹni nǹkan tó ń rìn kí èdè àdáárọ̀ kí èdè fóun ló ti ló fi hàn yẹn lẹ́nu pé ó gbọ́dọ̀ gbogbo ara rẹ̀ pé èyí tí yẹn náà lásọ tó wọ̀ àti tó bá bá jẹ kẹrẹ yẹn làwọn ẹni ìyàbò kẹta pé èyí tó wọ̀ ní lásọ tó wọ̀ ọ̀ kó jẹ́ pé èyí tó ṣe kí ní yìí hàn kí èdè fóun ló ló fi hàn. àwọn abúlé ẹ̀rí wa láti fi máa papọ̀ ọ̀sẹ̀ ní ara ojú àbíkiri kan ní à ìyẹn òun ló fi yẹn hàn kékeré ìtọ́nà fún ara rẹ̀. Sọ̀tà àbàbà ń sọ̀rọ̀ pé nìkan bọ̀ wájú bá òkèèrè wájú nínú àwọn ayé mú gbólóhùn tẹ̀wọ̀n ní ìdámọ́dọ̀ ara mú àti àtẹ̀kọ́ fẹ́ sọmọ mọ̀fúnmù ètò ìkẹ́làgbọ́yé lẹ́yìn ìgbà táwọn àfẹ́ẹ̀kù fẹ́ ni wọ́n ti kò pé ká ló lè kọ́ ògùn ló dájú ibi tí yẹn wọ́n wà ní pé èwo ló tẹ̀wọ̀n jù ṣùgbọ́n ìfẹ́ kan sọ pé kò sí mẹ́ẹ̀sì ní sọ̀kọ̀rọ̀ màáyé àwọn oníkàṣe tẹ́lẹ̀ àbí ẹwù ìyàwó wọn náà tẹ́lẹ̀ òkèdè ìbá ní ìlú tó wá kú ẹgbẹ́ ìbò mẹ́sàn lọ́rùn báyìí mẹ́sàn kẹ́rin náà tó ló kọ nínú ọ̀pẹ́ tí àbá ìgbẹ́ ìgbẹ́ ìyàwó ẹ̀ kódà yà ara ló ti báyìí jẹ́ fúnra jùlọ lábàá tó ló kọ́ tó láàbù láka ní ilẹ̀ yorùbá wọn ni abájọ eléyìí bàbá dájú ó kàn mú kiri wípé tó mú kúta ẹni tó gbọ́ ọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ hàn ńlá ẹ wá ní òní tako kò tẹ̀ ní ìpépé ló dájú ó tẹ̀ ní òde gidi nínú àfàlẹ̀ yorùbá lọ. àwọn tó ní ìlànà ń fa ọ̀rọ̀ mi àbíkẹ́sì ló lè hàn àpà ló lè hàn asali ọ̀sọ̀rọ̀pọ̀ asali ọmọ alátọ́dọ̀ abdullahi bin abbas a ní sọ pé àlìkọ́ olù tìró wàlẹ̀kátàb àti kí ni òkàgbé ọwọ́ láàrín lábí ń pé ọwọ́ àti ojú àmì ọ̀pẹ́ ń dá ayéra ojú báyìí ìyẹn lẹ́bí blue ọ̀rọ̀ ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ jù nínú àwọn àtàwọn lọ but uh, àwọn àfáàrù àwọn tó níwájú ní àwọn tó sọ̀rọ̀ pé ara àwọn àfáàrù ní orílẹ̀ àbẹ̀túrẹ̀ pé àwọn tó lè níwájú pọ́ọ̀tì àwọn tó sọ pọ̀ náà mọ̀tú rẹ̀ mọ̀túrù ní àtọ́wò ní ìbẹ̀bẹ̀rẹ̀ alìmọ̀ ìmọ̀ ní pé ní ọ̀rọ̀ ṣèjáàbù àgbẹ̀nìkọ́ gúúsù mọ́sálà kìláfí alọ́dún àfáà nínú òṣùlá alùsùnà ni àlùsẹ̀ nínú òṣùlá alùsùnà àbájá ní mọ́sálà nìkọ́ kò sínú òṣùlá alùsùnà àbábàá ń gbọ́ ẹ́ nínú òṣùlá alùsùnà kí lẹ́yìn àbáyé tó kọ ẹ bá àlàjà láàrin kí ni òsún láàrin súnmọ mọ́sálà pọ̀lọ̀ kọ́ àfa àtàmì pé kò sínú òsún láàrin súnmọ àfa àgbà àwọn ẹni nínú òsún láàrin súnmọ ẹ̀sùn láti wà ní ẹ̀bá wọn ìsìláàmù òkè tó láàrin àfáà méjèèjì nínú ìlàbí kẹ́yìn nígbà wọn sọ. ìsìláàmù yẹn kọ́lá wọn sọ mọ́tẹ́lá yìí pé òṣùlá alùsùn àti kéde òṣùlá alùsùn mọ́. ẹgbọ́ kò sínú òṣùlá alùsùn mọ́ nípa àbẹ̀bẹ̀ ní pé ẹ ìwọ̀n ní káàbù ké dálù sínú mọ́ ẹ ó ní nìkọ́bù ọ̀rọ̀ yẹn ní ó ní dálù sínú mọ́ àfúrò ah, sọ́fà bí àdémọ́ iná mọ́ sí àlà lórí ọ̀rọ̀ fíkìú síbẹ̀ kákàfàtà tí wọ́n bá kí wọ́n dákè sáàtúrí ẹ̀yọ̀ yẹn kó nu súnà bẹ́ẹ̀ ni mọ́sálà ilé ilẹ̀ jẹ́ o ìrọ́kẹ́lẹ́ nìkan olùdókòwò ẹ̀ ẹni tó ní nìkan wà á di nínú wa alátìkò lónìí wọn ìfi mọ́tí àlàyé ọgbà bá sùn ọdí gbọ́dọ̀ àfa ìtura ilẹ̀ ọdí gbèsè lọ ọdí wà láwà aláwọ̀dí gbé ní ọdí parí pẹ̀pẹ́ ìgbóná àfa ń bọ̀ pé wà láwà láti tó dáa ní sí ìfi wájú tọ́pọ̀lọpọ̀ àfa mi tó sùn ní. ẹ̀jẹ̀ tó tọ́lájú mẹ́ta mi lè dá ní fáwọn tó náà rẹ̀ rẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ kò sí ìrùsùn láti fún ara àìmọye ní fídíà àgbẹ̀tọ́ sí kíni lọ́nà tó bẹ̀rẹ̀ pàdé pẹ̀lú ní fídíà ní ìmọ̀ lórí kọ́ọ̀bù tó lórí kọ́ọ̀bù kọ́lá tó mọ̀ sí àtọ̀tún nù mọ̀mọ́kẹ́lá tó àpọ̀ mọ́ níwà tó gbé òmìnirí fàyẹ̀kù ayò ààrẹ pàdé kí a ti lọ ìlàmọ́ fàárọ̀ ní ẹnu àfókù tó lè ìmọ̀tẹ́ ìbá lè pé gbogbo mọ́ra ní fi ń dájú wà lè yẹ́ pé lè fún ẹni kúmúrù sí kí ẹ̀sọ̀ wọ́n ti lè bá pé kúmúrù tí èsì mọ̀ kúmù jámọ̀ sí márùn afáyé sí ló jẹ́ sí márùn tó kọfà ẹ́ tó kọfà láti òkè lélẹ̀ ẹni jẹ́ sí márùn ní ìbúrí ẹ̀yìn ọ̀dọ́ ti gbà tó tóbi kẹ́tọ́ wá lọ kó mórí yìí nẹ̀ aláàjì títà ìbílẹ̀ ọmọ pẹ̀lú ṣe mọ́ ìjọba lóbìnrin kó fẹ́ ìbílẹ̀ lọ tí ò bá tí kalẹ̀ lásọ tí ń bọ̀ lásọ pé wọn àti pé ní ṣèmọ́ bẹ́ẹ̀ ni ìborí ṣèmọ́ ìrùlé gbogbo ẹ̀ ọwọ́ ayé àti òtòbi tí ìjábọ̀ wà níbi àbẹ̀rẹ̀ tó ń tóbi abẹ́yọ́ padà dé mélòó lára rẹ̀ ní méjì ọ̀dọ́ ní ká títà ẹ bá tó fi sílẹ̀ àwọn kò ní ẹ̀kẹ́ tó kẹ́ tó wá ẹ̀rẹ́ ẹ̀kẹ́ mi tó ń jẹ ní. ẹ̀rọ ní kọ̀sí bo ara dáadáa. náà ọlọ́run tó wá ní wàlá yóò sí nẹ́ta ọlọ́run tó tún sọ pé àníwọ̀n ẹ̀ gbọ́dọ̀ fẹ̀ sọ owó ẹ̀ fẹ́kọ́ òfin àwọn obìnrin lágbára láti fi àwọn ọkùnrin lọ. ẹlẹ́nu wa ní ọ̀rọ̀ jáde yẹn ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ kẹkẹrẹ kan òfin ẹ̀rọ òfin ọmọ òní òfin ẹ̀sìn wa ni ibẹ̀ sì ni oríire wá wà náà mú sí káràtà fún lẹ́kan àwọn tó wá ní wọ́n sọ àárọ̀ mi ní ojú àti ọwọ́ àwọn náà wá sọ pé ọrùn ọwọ́ làwọn ń sọ ẹ̀rẹ́ kóbìnrin máa sí pálẹ̀ o èrè pé ìtàbẹ̀ náà ọ̀rọ̀ pọ̀ nígbìnrin orí ẹ̀kọ́ bá pá ń bẹ̀ o bẹ́ẹ̀ ni ti di wa ní ọlọ́run wa fún ọkọ̀ fún wa láàyè dídí ní ẹ̀sí mẹ́ta òun àní wọn àgbọ̀lọ̀ sí pé àgbọ̀lọ̀ fẹ́ sọ wọn. yẹmọ obìnrin tó gbé fún gbogbo ẹ̀ ìyá inú ẹ̀rí tó kó lè káyẹ̀ rí torí ẹ̀rọ ìgbéra ẹ̀wá ní fúnmọ̀ sí yẹn yóò ta kọ̀rọ̀ yóò bá tẹ̀lé àwọn ẹ̀rí ẹ̀rọ ní wọ́n rò pé àwọn ẹ̀rọ ń ṣe fún náà ẹ̀ lówó níbẹ̀ nígbà tá lówó tẹ̀ ìfẹ́ sọ kéyìí sẹ̀sọ̀ ni àwọn ìyá kan sọ mo lọ bí akíkọ̀ náà lẹ́yìn sísá ìjọ aláàlá àwọn àwọn àmì nípa láwọn ohun bóyá náà pásọ̀ sọ́jà nínú ẹ̀gbẹ́ náà kàn obìnrin náà wà ní àwọn obìnrin ẹni bọ́jà àbùkù jẹ ẹ̀yìn àgbàlagbà rẹ̀ àti níwò àfẹ́mọ́ múra ìyá ọ̀rọ̀ tí mo gbọ́ yìí direct ni òun lè gbọ́ tó fún ìyẹ́wọ́n tó náà lè ká ah, hmm, kí n bá pẹ̀lú òye òfin kò tẹ́lẹ̀ ní wọ́n mú ẹ máa ń múra hàn ah, pé kí yẹn gbà fún fún ọlọ́run yìí à ń rò pé àwọn ní máa ń bá yẹn dé bẹ́ẹ̀ fún àdéhùn tuntun náà ọtí láwọn nù ah, ìgbà tó ìrìnwó la sọ ọmọ adé tó

ẹ wà ń jẹ́ kẹ́kọ̀ọ́ àkùrá yìí ká mọ́ à ń ka lé yín bẹ́ẹ̀ mọ́ ní owó fún wa ibẹ̀ náà lọ́rọ̀ ti sọ ẹ̀ nígbà mí ẹgbẹ́ ìdáwọ́ ló darí àbí ń tẹ́ máa ń sọ ni. òfin ọlọ́run lè léwu iyì ló sì jẹ́ fókè yìí kéèyàn pa ẹ̀sọ́ rẹ̀ mọ́ ní tó bá dáa mọ́ pa mọ́ ni tó bá fẹ́ ra ìgbìyànjú yẹn láti fi lùkì ní àtúnwá wí ọ̀tún ọjà ánílá rẹ̀ lọ́tọ̀ mọ́ jà o mọ́ jà o ọjà lónìí àwọn tó bá ti jáde àwọn ìdílé fẹ́ fún ọ ní sáńpù kó mọ́ jà ilé ìfowópamọ́ wà nílé ẹ̀kọ́ àìlé ẹ̀kọ́ ẹ̀rọ wá ti ta àwọn sáńpù ìwé tó mọ́ ẹ̀lẹ́ fún kẹ́kọ́ sẹ́ẹ̀sẹ̀ ti dé síṣẹ́ rè tó bá ti já oṣù láwọ̀ ó wà nú ẹ̀sọ́ ó wà nú ààbò rẹ̀ ọba ara ago ago mi gbàgbà báyìí ago kékeré báyìí àbí wàá ò nínú ilé ẹ̀tún àti ibi fóòmù sí lọ́tún àti bí bí kéré sí òun iyì ló jẹ́ kù nígbà tá à ń ṣe báwọn fún àgbo lásán tá à ń ṣe báwọn fún ríǹgì lásán obì bẹ́ẹ̀ ká pẹ́lẹ́ wá ní kò sí ra lẹ̀ jàǹbá nílẹ̀ àbí ìdí òde ẹ̀ sọmọ fún mi ìwé wa ti dákò dára àti wá rẹ kọta wọn ti afa rẹ rẹ fà wọn ò níra ẹ̀kọ́ tá a ti rí lóṣù tí kò mẹ́rin tí ò ní láìlọ́nù tí láìlọ́nù ẹ̀ ti e já omi ni ọmọ nígbà tó lé lójà ọ̀ níra kóra kó fúrẹ́sì fúrẹ́sì ẹ̀rí gbogbo náà ni tí láìlọ́nù ẹ̀ ti já ẹ bàbàrà bírèdì gbogbo àwọn aláwọ̀ obìnrin tó lọ bàbàrà kákan sí wọn ẹlẹ́ẹ̀kan máa ṣe ní alẹ́ pẹ̀lú pé ṣètọ́ lè fi kó sórí àwọn èèyàn ní tí ò dá ọdún ní kọ́mọ̀ pé ní tó dá orí kọ́mọ̀ pé ní tí tí ò dá àwọn ọ̀làmọ́ òṣù àdìyà olè ẹ̀lì àlùmọ̀tà àlèmọ́ àwọn tó ń pàkùnmọ́ra mọ̀ bọ́ àwòjẹ̀ ìgbàyẹn lẹ́ ẹ̀kọ́ àtàkì àgbọ̀ òkè ẹ̀sìn wájú kí wọ́n máa kúrú fẹ̀ àbí nígbà táwa ń sọ̀rọ̀ àtàwọn àmọ̀ àwọn àtàkì wọn àti ìsìlámù lé tó lé kíni tó ta kò wọn mí àti lé kíni tó tó àpúrúbọ̀ òkè wọn àti wọn àpúrú fẹ̀ ńgbà wọn kí ni ká ṣe. ìrújú yìí alhamdulillah wọ́n ká ìwọ́n lò jáàbù ìṣúra náà la ṣẹfà náà tọ́rẹ bá mú ìjà wàhálà ní olé orí ẹ̀kì fún gbogbo àtọ́ rẹ̀ ẹ wá rí pọ́lì tó wàhálà láìsí pẹ́lú àwọn gbogbo ìjábù ìjábù àti àwọn tẹ̀kùn ní kẹfẹ́ ìyẹn tó wá fi ṣe kí lórí kí ní sójà mídíà àyè ẹ̀kọ́ ni ṣé pé àtúnfin gba bá rí pé ìjábù láàbò yẹ kó àwọn àtúwá ń kílọ̀ ní ẹwẹ́ fún ọ̀sẹ̀ ìjábù sí ẹkú mú àwọn ẹsẹ̀ ṣe kéde gẹ́gẹ́ tó wá ń gba ìjábù jẹ́ àdéhùn òní ẹ̀rọ ìrọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jábù pẹ̀lú nìkan ẹ̀ka ẹ eh, eh, ọ̀gá ilé ètò ilé yóò ti gbẹ́ tìyẹ tó kẹbọ̀ kì ní ìṣẹ́lẹ̀ tó wù lélẹ̀ bẹ́ẹ̀ kó gbẹ́ lọ bí àṣà àrìyàn tó ti ṣe báyìí rẹ̀ sí àtìní ìsàlẹ̀ ní alátùmọ̀ àtúlọ̀ kẹwàá ẹ mọ́ba aṣọ àpọ́nlé ìjẹun ẹ dákun láwùjọ wa lẹ́nu ìṣẹ́jà ààbò ń dínkù sí ni àbí ń pọ̀ sí ẹ sọ̀rọ̀ àbí mi ní ìrírí dáadáa ń dínkù ní ń pọ̀ sí kódà ìyá àti bàbá tí yóò ti ẹ̀rù pẹ̀lú àfọ́ ọmọ gẹ́gẹ́ tí yìí ti pọ̀ mọ́dún lọ. ìgbà àfa àbúdá ń ta kòlò ìlú náà yìí ti fi nọ́ọ̀rọ̀ lọ ibi àbúrá yìí wà láwọn tí mo lórí alóòkàlẹ̀ àti káàkiri ẹgẹ́ ju wọ́n lè fótó tó. wọ́n ilá àyàfi ọdún tó lè fi hàn sí ọjọ́ ti lọ àwọn tó lè fi hàn sí ìlà wà sájọ tó lè fẹ́ sọ ọ̀rọ̀ sí ìlà sájọ mu ó yẹ pé ẹ̀fọ́ náà tó pé ẹ̀ka ẹ̀ka ẹ̀fọ́ kámílì kò tẹ́jú lórí ẹ̀sùn obìnrin kámílì kò tẹ́jú lórí obìnrin kámílì àyàfọ́ pẹ̀lú ìyá rẹ̀ ní ẹnìkan tó bá dúró lẹ́mùkẹ́ ọ̀bá rẹ̀ tó kò sí ẹni náà àyàfi pẹ̀lú pọ̀tí àríyànjú ẹni kìíní kan ní ìrìnàṣọ́ lórí irú gabẹ́rẹ̀ àtọ́ka ẹni fún ara wa pọ̀lá ìyàwó ìwé ẹni mọ̀ ìdúró tọ́wọ́ alábẹ́ ìlànà ẹ̀sìn ìmọ̀ nílé ẹgbọ́n mọ̀ ìgbó kàtẹ́ bí ó fi ṣe ìṣẹ̀lẹ̀ àríyànwó àgbà tọ́wọ́ abọ́lá nígbà tí a tọ́ tọ́wọ́ ń bá ara wọn wá bí ṣe ìgbé gbà tọ́tún lò ìyá wá jẹ́ ìdí fún wọn. iyì ní mọ̀ bẹ́ẹ̀ bá ti wọ́n bá yóò máa gba ìlọ ni òun àwọn tó máa ń gbá bọ́ọ̀lù àbí dèdè àbúrò wọn lò alájẹ kọjá ìtò bá ti rálẹ̀ kó wá sí ọmọ ìdá àti wọn yóò kí ló ń ṣe é àbùkù ní wa tó tẹ̀ ẹ máa gbá bọ́ọ̀lù mọ́ kó rẹ́ lọ́jọ́ ọ̀dọ̀ tó bá ti lè jábò ti pọ́n rẹ̀ yìí ìyẹn lọ́lọ́sọ̀ fún àmì ọlọ́dúnrún adínà yọ̀rọ̀ fún ọ̀láyò rẹ̀ ìtọ́sùnmọ̀ ẹlẹ́yìn kiri ọ̀láyò rẹ̀yìn wọn àrí gẹ́gẹ́rẹ́ wọn ní sàbúrú kàn wọ́n ọlọ́mà sọ́nà wàtàlá tó sàmì kọ̀fà kọmọ adólólòrò ọ̀sọ́lọ́lá ọ̀sọ́lọ́mà lánàá